ifá google ni ni o lè bó ń pè ifá google ẹ lọ sínú ẹ ẹ kàn tẹ Sunday Igboho lásán wá gbé wá fún yín hmm. ó ti ní orúkọ mo gbàdúrà fún kí ẹ̀mí ẹ̀ gùn tí ọlọ́jọ́ bá leni. lẹ́nì ẹ̀rí gbogbo àgbáyé tó máa celebrate hmm. gbogbo àgbáyé máa wá tó máa kídàrú ẹ̀ hmm. Sunday Igboho ó ti nókìkì pé tí ọba gan tí àwọn kábíyèsí mi ò ní rárá ó gán sọ táàrẹ mi ò ní. ó ti ní ó ti ní orúkọ dé pé tí àwọn ààrẹ ilẹ̀ èkó mi gan tí wọn ò ní ara hmm. kódà ibi tí mo gbé tí agbé gbé Sunday Igboho dé ó ju pé olórí Amẹ́ríkà lọ no afẹ tó bá fẹ́ tó bá ká aṣọ tó wà nínú iyàrá ẹni tó ń gbé ah! síta kó má ṣàfihàn kó má ṣàfihàn kódà gan ó lè bọ́ṣọ ní ọrùn èèyàn hmm. so kó tẹ̀ jẹ́jẹ́ gbogbo bóyá ń sọ̀rọ̀ ju yẹn kò sí kó má ṣàṣírí ẹ̀ ẹ̀rí pé ẹ̀rí pé gbọ́kìnrin tí wọ́n lọ mú gẹ́gẹ́ bí mo tó sọ